وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعي أسكتوت الله ترات ترانا دبي فنها سوافا فاني سكودية دي أسلا فان كبيري بيري ẹni tí béèrè kan bá àwọn wájú rẹ tí ò yé kó béèrè. Tàlẹ́ ilẹ̀ gbà lérò pẹ̀lú rẹ̀ alhamdulilayi béèrè yẹn alákọ̀ọ́kọ́ nípa pé ipò wo lọ́wọ́wọ́ wà tába sí allahu akbar sókè fi káwọ́ léyà. síbà ti gbọ́wọ́ sókè ńlá gbé lọ sáyà tààràtà ni àbí bá ti gbé sókè àkọ́kọ́ dàálẹ̀ ká tó ka láyà gbogbo èyí yòówù tó a bá sẹnu méjèèjì kò sí ètò burú mbẹ ètò sá pàtàkì ni pé ẹ má káwọ́ lẹ̀ torí kíkáwọ́ lẹ̀ ó tilẹ̀ jẹ́ pé ó wá nínú nínú oríṣi ọ̀rọ̀ mẹ́ta tí wọ́n sọ nípa kákáwọ́lé àbí kákáwọ́ lórí ara wọn gbé lórí àyà wa wọ́n lọ́rọ̀ kan tó sọ pé a gbọ́dọ̀ ká ọwọ́ wa lórí àyà wa dídà láàmà dàálẹ̀ wọ́n tún lọ́rọ̀ kan tó sọ pé súnà ní ká ká lórí ara wọn gbé láyà wa wọn lọ́rọ̀ ẹlẹ́kẹta wọn ní tó bá yẹ pé náfìlà là bá ń ṣe kákàléyà àmọ́ tó bá jọràn yẹn ní ká dàálẹ̀ àwọn ọ̀rọ̀ oríṣi mẹ́ta ẹ̀ lọ́wọ́ àlùdàn ètò àwọn máa fi ń ṣe fatuwa tí wọ́n bá bi wọ́n léèrè béèrè òní wípé ká dàálẹ̀ ṣùgbọ́n súnà anábì sallallahu alaihi fi hàn pé anábì sallallahu alaihi wasallam. wọn à rí lórí ìdúró orí nínú sọlá àyàfi kọjá kó gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì kàláyà sẹlẹ yìí túmọ̀ sí pé àní máa dáwọ́lẹ̀ rárá àní máa dáwọ́lẹ̀ rárá tọ à ń fẹ́ kákáwọ́ láyà ìmáa ṣe Allahu ẹ̀yin rẹ̀ mọ́ káwọ́ léyà Allahu Akbar tààrà. kò sí wàhálà ẹlẹ́kejì ẹni báwo ni gbígbọ́wọ́ sókè wo ṣe wà sí wíwí gbóná Allahu Akbar alákọ̀ọ́kọ́ wa nínú sọ́lá tí a ṣe Allahu Akbar pẹ̀lú gbóná yẹn lágbè sókè ni àbí Allahu Akbar àti kọ́kọ́ káwọ́ sókè ká tó ṣe Allahu Akbar àbí. á ṣe Allahu ọrụ ọ̀rọ̀ oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yẹn làwọn olùmọ̀sọ. ṣùgbọ́n ẹ lọ́ọ́ mọ̀ yín pé Allahu yẹn ó ní í ṣe pẹ̀lú ìbẹ̀rẹ̀ sọ̀láàtì ni ọwọ́ tẹ̀ ń ká sókè pẹ̀lú rẹ̀ ń kìí ṣèdájọ́ wọn kan pẹ̀lú gbólóyún ẹni tó bá ti kùnà láti wí kò ní sọ̀láàtì ṣùgbọ́n gbígbọ́wọ́ sókè yẹn súnà ni torí ẹ̀ gbólóyún la gbọ́dọ̀ ṣàkíyèsí pa wí ìgbà wo la wá gbọ́wọ́ sókè ọ̀rọ̀ oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́wọ́ àlọ́dọ̀ àwọn olùmọ̀ ṣùgbọ́n ìta wa ṣàlẹ́sà ni pé bóun ti ń ṣe ń wí náà lọ gbọ́wọ́ sókè Allahu akbar torí lẹ́yìn ló wá nú àwọn súnà àwọn àdéhìtì tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọgbọ́wọ́ sókè pẹ̀lú wíwí Allahu akbar eléyìí jẹba alaikum salam. ẹni tí aha ẹni pé mọ̀lẹ́bí wa iye kan wa ìbátan wa àmọ́ àwọn èsì bàbá wa wọn yìí ṣe ìyá wa wọn yìí sọmọ wa wọn yìí ṣẹ̀gbọ́n àbábúrò wa wọn yìí sọkọ wa wọn yìí ṣe ìyàwó wa àmọ́ bàtàn bóyá àbúrò bàbá wa ẹ̀gbọ́n bàbá wa àbúrò ìyá wa ẹ̀gbọ́n ìyá wa ọmọ wa kankan sàkànlẹ máa ṣe sàrà fáwọn náà kíkọ́ lọ́wọ́ mú ládàá lọ́wọ́ dáadáa nínú nǹkan tó ṣẹ́kù tí máa ń sọkù láǹfààní lẹ́yìn ikú rẹ̀ ní ká ṣe sàrà fún un òfin ẹ̀sìn Islam ò sọ pé dandan ẹni tí ó ṣe sàrà fún kù tí sàrà yẹn ọlọ́ba gbọ́dọ̀ jẹ́ ọmọ bàbá ìyá ọkọ tàbí ìyàwó tó gbogbo ẹnikẹ́ni nínú àwọn mùsùlùmí tó bá ṣe sàrà gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹnikẹ́ni nínú àwọn mùsùlùmí tó bá ṣàdúrà fún mùsùlùmí ọlọ́ba ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم èèyàn lè gbé odidi ilé kan kéèyàn fi ṣe sàrà fáwọn aláìní fún gbogbo òkú mùsùlùmí tó ti kú ládàáyàn lọ bá gbogbo wọn ilé ìjọba. ìpè tí ọmọ anábì ádámù bá ti kú gbogbo ládàtàn kọ́ọ̀lẹ̀ fún lórí iṣẹ́ ti tán àyàfi nǹkan mẹ́ta sadaqatin jariyah ilmin yuntafa'u bihi wa waladin salihin yad'u lahu bó ló ti takò sadaqatin jariyatin sàrà tó ń ti ṣe fúnra tiẹ̀ ládàrí onídó bí ẹni gbé kànga kalẹ̀ ẹni tó safara sórí odò táwọn èèyàn lè gbà kọjá ẹni tó ṣe é ilé ike oníkan ọmọ kọ́ àwọn ọmọ mùsùlùmí ẹni tó kọ́ mọ́sálásí kalẹ̀ gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn tó bá pè wọ́n lọ sí kó tó kú sàárà àti ń sàn ní ládàrí òní dúró ìmọ̀ tó fi kọ́ àwọn èèyàn tó fi ń sàǹfààní lẹ́yìn ikú rẹ̀ ládàrí òní dúró bákan náà ọmọ rere ti ń sàdúà fún ládàrí òní dúró bọ́ọ̀lù sì wá takò yí pé èmi kàn sàdúà amọ́kànṣe sàárà fún gbogbo òkú mùsùlùmí kọ́tàkù bọ́ọ̀lù sì takò. kọ́mọ́dà kọ́mọ́dàra pọ̀ mọ́ apá kan náà olùmọ́ni kò burú ètò àṣàlẹ́sà ni kọ́mọ́dì kan dara pọ̀ mọ́ ìyẹn ni kémi ti dé ìbá sọ láti láti bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n á ń pè sọ láti mẹ́ni kí wọ́n á dara pọ̀ mọ́ mi kí n tún di lè má a ó fi hàn pé ẹ ṣe. èèyàn gbọ́ pé. èèyàn sì gbájú rí wọn dáadáa tẹ́ ẹ bá ti gbọ́ pé káfíìrì ni wọ́n kú lópin ìwà tẹ́ bá ti gbọ́ pé mùsùlùmí wọ́n kú ẹ ṣàdúrà fún tẹ́ bá tẹ́ bá ṣàdúrà fún ẹ bá wọn insha Allah naam maaleykum salaam eléyìí ìyapa wà láàrin àwọn olùmọ̀ǹpa rẹ̀ wọ́n ní tí ẹnìkan bá fẹ́ dẹni tó fẹ́ sọ ìyàwó rẹ̀ di wọ̀ pẹ̀lú gbólóhùn ọ̀rẹ́hàr eléyìí tó dá lórí ká fi ẹ̀yìn ìyàwó èèyàn kó fi wé ti ìyá rẹ̀ tó ń bá tún bọ́ ṣeré kan á pé ìyá òun ló ń gùn tó wá ní etí ẹ̀ ó ti dàbí etí ìyá òun báyìí kápọ̀ gbàdùn mo rò pé yé wa so nítorí pé etí etí ìyàwó rẹ dàbí tìyá rẹ kẹ kílẹ̀ bá débẹ̀ so torí wọ́n ní àwọn nǹkan kan wà tó jẹ́ pé wọ́n máa ń jẹ̀gbádùn rẹ̀ lára tó wá pé ti ìyàwó rẹ ló fi wé tìyá rẹ̀ ó lè jẹ́ bihar kódà kó má tún jẹ́yìn àmẹ́tì abẹ́ẹ̀gẹ́ ti nà bí kò sọ pé ọyàn ìyàwó òun ti tu bíi tìyá òun ìtàn rẹ̀ bíi tìyá òun tó gbogbo orú nǹkan bá nà àlékún sọ. هل نعم النذر لغير الله wọn náà ká ṣèlérí páàsì nǹkan kan fẹlómi tó yàtọ̀ sí Allah an-nadhru ibadatun min al-ibadat gẹ́gẹ́ bíi du'a iná ní nadhr gẹ́gẹ́ bíi dídú ẹran oná ní nadhr gẹ́gẹ́ bíi ìbúra oná ní nadhr gẹ́gẹ́ bíi salat oná ní nadhr gẹ́gẹ́ bíi siyam oná ní nadhr ẹ ti máa pé gbogbo àwọn ìjọsìn ká gbé lọ lómi sí Allah. nínú tó sì mú wa mọ̀ pé ìjọsìn ni òun náà làwọn tó wá nínú alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam ó ti fi hàn wá wípé ẹni tó bá ṣe nádùrù ànyòtí àlọ́ha fẹlẹ́yọ́tẹ̀à yá tẹ̀lé tọ́lọ̀ tó bá ti ṣèlérí pọ́ tẹ̀lé tọ́lọ̀ tẹ̀lé tọ́lọ̀ tó bá ṣèlérí pọ́ tẹ́lọ̀ ọ̀gbọ́dọ̀ sẹ́ ó fi hàn wá pé ara àjọsìn ọlọ́run náà sì ròyìn ó yin àwọn ẹni tí máa ń pè ìlérí wọn yufuna bin nadhri wa yakhafuna yawman kana sharruhu mustatira ọlọ́run ẹlẹ́dàá tó sọ pé wa ma anfaqtum min nafaqatin aw nadhartum min nadhrin fa inna Allaha ya'lamu fa inna Allaha ya'lamu ó túmọ̀ sí pé jọ́sìn gẹ́gẹ́ nínáwó náà ṣe jẹ́ ìjọ́sìn bẹ́ẹ̀ náà ní nádúró náà ṣe jẹ́ ìjọsìn kọba amájẹ́ ìjọsìn ọlọ́run á máa yin àwọn ẹni tí máa pè bó wàá nílérí yẹn máa ń ṣẹ bó ni máa ń ṣẹlẹ̀ kó sọ pé mo ṣe ìlérí fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa kìí ṣe ìlérí pé ní ti ń ṣe fún ọ àà ọ <laughs> ìlérí pé màá ṣe ó ṣèlérí pé màá máa ṣe ọgọgọ́rùn rákà lálálẹ́ kótó di pé lẹ́ẹ̀ma lójoojúmọ́ pẹ̀lú ògbọ́ ọlọ́run lópin ìgbà tí wọ́n bá ń bẹ láyé nádúró nù òní ìdíjọ́ kan kọ́ wọ bírèkì kò ní nǹkan ṣe kí ló ṣe ha wọn fi jẹ́jẹ́jẹ́jẹ́ ńlọrọrùn wà lẹ̀ kó tó lọ sí kí ni kó tó lọ kọrùn bọ̀ nànàbì sallallahu alaihi wasallam sọ pé ẹ ṣọ́ra fún nádúró ẹ ṣọ́ra fún àwọn àlérí nítorí pọ́lọ́ máa ń tara rẹ̀ yọ owó lápò ahun ni bí ẹni tó sọ pé ìwọ lọ́n tó ń bá fi lè rí admission sí faculty of medicine sẹ́wọ̀n kí ni gbogbo yín wá sá ẹ fẹ́ máa gún alábẹ́rẹ́ òun òun ó sì fi àgbò kan òun fi ṣe sàrà fáwọn aláìní ṣé ọkàn lè lọ mú agbóǹsabó sẹ́mi kówó ni ó fi rà á anabi ni ẹsọ ra fún tọrọ máa fi ni o wo ní ṣe sàrà àfi bá ṣe nǹkan give and take torí ni kí torí pé àṣàkáṣà ni bá ń sí ọlọ́run máa tara rẹ̀ yọwó lápò ẹ̀yìn jẹ́ ahun irú tí ọlọ́run bá ní kí bàbá òun ó dìde ní dùbúlẹ̀ ààrẹ tí wọ́n wà yìí òun ọmọ ẹsẹ̀ sùyàmù oṣù mẹ́ta fọlọ́n lọ́dọọdún yàtọ̀ sí Ramadan ah bàbá bá gbádùn ẹ má rò pé nǹkan tó sọ lọ́lọ́run fi fún bàbá rẹ̀ lálàáfíà o tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bàbá ọgbádùn ṣùgbọ́n lọ́n fẹ́ kọ́ ọwọ́ ga o oṣù mẹ́ta ẹ mọ̀ pé Ramadan lẹ́lẹ́ lómi gbà ní ìṣojú pọ́n kankan kan. kan tí ọmọ kanra burúkú ọwọ́ aṣoṣù mẹ́ta àkọ́kọ́ tó tó kángun sí àlàáfíà bàbá rẹ ọdún mi wá dé wọn á kí ẹ dákun sí ta ló mú ọ wọlé fi wọn náà àbáyọ ebi wọn ló gbéra rẹ wọlé tó ìjọ ń pè ní nù kó o sọ pé màá fún Allah. iná ìlànà bí sọlá àti ìlànà sọ pé tẹ bá ṣèlérí ń pé máa tẹ̀lé tọ́lọ́ ẹ gbọ́dọ̀ tẹ̀lé tọ́lọ́ wọ́n á máa tún ṣèlérí àti sẹ́lọ̀ fún fífẹ́lì pépà yìí tó ń fẹ́lì pépà yìí lónìí òun ò mutí rí òun ṣèlérí pé òun ò mutí lónìí òun ṣèlérí fọlọ́ pé òun mutí ah ẹ̀rín gan mẹ́ òun ṣèlérí fọlọ́ pé òun ṣe zìnà lónìí gbàtọ́ lọ́wọ́ kúkú sànù tó eléyìí tẹ bá ṣèlérí irú ẹ̀ gbọ́dọ̀ mú sẹ́yìn ìgbà míì wọn máa fi kó bára wọn o ẹlòmíì lè sọ pé òun ṣe lórí fọlọ pé òun ò rìn tẹ lọ Mẹ́kà láti ibi tá a wà yìí ẹnu kó kẹsì ọ̀nà ni lọ́ba abidjan yẹn ń kọrin yẹn pé yẹn ti gbà fọlọ àwọn olùmọ̀ọ́ sọ pé tíyẹn bá dé ẹ̀yẹ ń kọrin lápèjù ọwọ́ ara ẹ̀yìn yẹn wá sí mi ọlọ́kọ̀ wa wọkọ̀ lọ́ba wọkọ̀ sẹ́sìn wọn kí lérí tiẹ̀ ni pé màá rìn sẹ̀ ọwọ́ awọkọ̀ dólóoru ọwọ́ asọ̀kalẹ̀ ọ̀ràn ti àdéhùn ìlérí tó ṣe pé màá rìn sẹ̀ ó tún rìn padà sí ọ̀wọ́kọ̀ padà sóló sí ẹyẹ ń kọrin ọwọ́ àtẹ̀tẹ̀ kẹsì ọ̀nà kún ma <laughs> yọ gbà kọlọ̀ tabadé Red Sea láti sọdá láti Sudan sí asaudiya. Si kótó di pé amòrílé mẹ́kà sátúnrin nu omi náà ni àti àwọn ibìkan nínú Sudan River Nile ẹ lè rìn ọkọ̀ ojú omi ni ó gbé yín sọdá kò sí wàhálà nínú ọkọ̀ omi ò ní jókòó tiẹ̀ ọ̀ máa lọ ni tó bá ti lọ títí dókun ọkọ̀ ojú omi ó tún rìn padà ó tún rìn sí torí pé wọn náà ló kó bára ìwọ ló ṣèlérí fọlọ wípé màá rìn dé Mẹ́kà ọlọ́run ọlọ́run torí ẹ kéèyàn máa sọ ẹnu mọ́kóbá rẹ jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́rùn jókòó èèyàn wà lọ dábọ́ra rẹ lọ́rùn ká sọ̀ra náà aleykum wọ́n ní sáà máa ń lọ sí Kánò àwọn awọkọ̀ ń gáràjì ọkọ̀ tí wàá sí láti gáràjì àwọn adéyọ̀ àpò ọlọ́kọ̀ fẹ́ da ipò ó tún wá sọ àfikún pé àìbá mà ó ẹni tó fẹ́ ti sọ́láàtì ẹni tó fẹ́ jẹun ẹni tó fẹ́ tọ̀ ẹ tètè ṣe o tún máa gbéra láti fi mi ní dúró bàbá débi dà ní dúró àhàzàn pé ọ̀nà abẹ́rẹ́ ní gbárí ò sí gbàmù tọ́ ẹ̀sìn máa kíkẹ́ tó débi dà inshallah ẹ bá gbéra ní ìsìn ẹ fẹ́ máa lọ bí aago mẹ́ta òru ṣé à ń lọ solatul isha ìlànà àbá ṣe isha pẹ̀lú magrib níyọ àpò ẹ̀ ní ṣe o nítorí pé bó tilẹ̀ jẹ́ pọ̀pọ̀ ti gbéra àná ẹ̀ ti fìlú lẹ̀ wọ́n ti gbà bá bọ́ sẹ́yìn odi ìlú bí tó ẹ pé ẹ̀ ní rí ilé má lọ tààrà ibi táwọn èèyàn ti ń dáko lókù tẹ́ ẹ̀ máa rí àti ìbẹ̀rẹ̀ lẹ́sì ìbẹ̀rẹ̀ kọ́sù ìbẹ̀rẹ̀ náà kọ́sù ó sì parí sí tẹ́ bá ti láǹfààní àti ṣe kọ́sù ìgbà náà lẹ bẹ̀rẹ̀ sí láǹfààní àti ṣe jámọ̀ ẹ sì solatul maghrib ẹ fi ìṣá ilẹ̀ gbogbo àtọ́lọ́mọ bá tún kẹ ráàyè láti dúró ìgbà náà lẹ́tọ̀ọ́ ṣe ìṣá yìí ẹ wá ṣe ìṣá yìí rákà méjì torí kó ti bá yín lórí ìrìn àjò tó bá jẹ́ pé airport ni kápá ní airport ní ìsìn nírú àròjẹun so àròjẹ ẹ ti bọ́ sẹ́yìn odi ìlú tí bá ti wọ airport àti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́sùrù àti jọ́mùrù onídàájọ́ pé ti bọ́ sí ẹ̀yìn odi ìlú torí tí bàálù bá ti gbéra ọ̀rọ̀ ti bù sí so àmọ́rú gáràjì nǹkan kan rárá o inú ìlú náà lẹ́sìn náà. iye tẹ bá rò pé ẹ lè rà lọ́nà fi mọ iye tó yẹ ká pọ̀ ní tiẹ̀ lè tà. ẹ gbogbo ẹ kò sí ètò burú ń bẹ pẹ̀lú májẹ̀mú eléyìí tí wọ́n ń ṣe lórúkọ pé twenty thousand kódà kìí ṣe àwọn tí ó rà ẹnìkan náà ni wọ́n máa wí twenty thousand twenty five thousand gbogbo èèyàn dákẹ́ twenty nine thousand thirty thousand thirty five thousand forty thousand forty five thousand hundred thousand lẹ́nu kọ́ bá ní ń rà á èèyàn àmọ́ pé ìgbà àwọn ẹni tí wọ́n bó lẹ́ wà <laughs> yóò wá jọ bí ìgbà tí èsì báyìí ẹ ti rọ mẹ́ta they started with twenty thousand ó oh, wí kankan not until ìgbà tí wọ́n ní hundred thousand èmi ọ̀sán wẹ̀ tọ́ọ̀bù àtúntẹ̀tẹ̀ sọ̀rọ̀ one twenty five one thirty one thirty five tọ́ọ̀bù àtúntẹ̀tẹ̀ sọ̀rọ̀ wọ́n lè gbé dé one fifty condition rẹ̀ tó fi tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà ni kò má jẹ́ pé wọ́n kàn ń fowó kún láfikún tẹni tí ọ̀fẹ́ rà ṣùgbọ́n tọ́fẹ́ fi sàkóbá fẹ́ni tí ó rà eléyìí ni bay'un najash tànàbí ni haram ó tún sọ pé wala tanajashu òun náà ni pé wọ́n sọ pé wọ́n fẹ́ ta tírà yìí ẹnìkan tí wọ́n á ní ten thousand èmi á ní fifteen thousand ẹnìkan tá a ní twenty five thousand àtẹ̀mí tí mo ná fifteen àtẹ̀ntọ́ ná twenty five àfẹ́ rà o bàbá tó kọ́kọ́ ná ten thousand lọ́fẹ́ rà ṣùgbọ́n àwa fẹ́ kóbá lọ́pọ̀lọpọ̀ gbà ìtì máa ní àsọyé pọ̀ láàrin ẹnì kejì kẹta tí ń fowó kún pẹ̀lẹ́ni tó ní tó fẹ́ tà ẹ bá ní kó bẹ́ni tí ó rà sẹ́nu pé bàtí tí wọ́n pe nǹkan pé hundred thousand la fẹ́ tà èmi wá ná ten thousand ẹnìkan wá ní fifteen ẹnìkan ní twenty five tó báyìí pé mo fẹ́ rà á lóòótọ́ ojú kòkòrò kan ṣe mí pé ah, kíní yìí wọ́n ju iye tí mo wí lọ ẹ gbọ́ yìí táwọn náà ọ̀dà táàtì sẹ́nu kan ti kó bá mi eléyìí ní tanajosh anabi pé haram tó tó bá jẹ́ pé kìí ṣe àníyàn tó fi ń ṣe gbogbo bay'ul muzayada èyí táyìn sọ wọn pè ní bay'ul muzayada tí èsà níyàn tá a fi ń sẹ́nu wọ́n mí ni pé ọwọ́ ti ọwọ́ ti jù bẹ́ẹ̀ lọ tó bá rẹ́dì láti rárá and everybody standing there are ready to buy ẹnì kan ò fẹ́ sàkóbá fẹ́ ní bọ́dì kò sí wàhálà mi eléyìí jẹ́ rọ̀ṣù. عليكم السلام عليكم ọ̀pẹ́ pé ọmọ ọkọ lò ń. ẹ ọ̀fìlàn tọ́ba ti fi mọ́gbọ́n náà zina kìí sọ ọmọ yìí kìí sọ ọmọ yìí soko nídìí kan máa dá sọ̀rọ̀ lé yọkàn ni tí abùn ń lé gbé kò lẹ́tọ̀ọ́ sí nǹkan kan nínú ilé yìí kò lè bá a dá sọ̀rọ̀ lé ṣe lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ bó tilẹ̀ jẹ́ pé òfin ọlọ́run ló ní kì í sọ ọmọ ẹni tó sì dá sí lọ́rùn náà ni bàbá àwọn tóbi wọn náà tó òfin ọlọ́run lọ́ka lọ́wọ́ dè wà ìlà kí lẹ́sẹ̀ jẹ wọ́n lẹ́sẹ̀ kankan nítorí pé òun kọ́ lọ́kọ̀wé bó ti wálé ayé bàbá karambà ní burúkú yìí náà ni alákòóbá dé sálámà olójú kò mú ọ lọ òun ló kó àti ya karambà ní àtù tó náà ya tó yẹ ń ṣekúṣe àkìlẹ̀ ṣe sùúrù sí wàhálà àkóbá ńlá ni ẹ mọ̀ àkóbá yẹn continuous one ni títí ọjọ́ kú ọmọ wọn máa wà ń kópa ọmọ zina ni kí lẹsẹ̀ jẹ nítorí ẹ ọmọ ìyá rẹ ni kìí sọ ọmọ bàbá rẹ ó lè máa bá wọn dá sọ̀rọ̀ lé ìyá rẹ àmọ́ kò ní bàbá dípò pé ó dá sí ọ̀rọ̀ lé bàbá rẹ ẹ sì láwọn àwùjọ wa ńgbà tó yẹ kí wọn mọ̀fin ọlọ́run ipa mọ́ ọ̀pọ̀lọpọ̀ nu wọn náà nírú nǹkan ṣẹ lórí wọn o lẹ́yìn táwọn yẹn máa ń gbẹ́jọ́ ká tó máa ń rojọ́ tó máa ń jà lọ́kọ àtìyàwó tó ẹ̀rí tí ẹ̀ bá fẹ́ kọ́ rojì náà ẹ̀ pẹ̀tọ́ akọ́kọ́ náà tẹ́ ẹ fẹ́ra yín ni tẹ́lẹ̀ náà àbí báwo abẹ́ kó tọ́ra yín lọ. ẹ àwọn fẹ́ra àwọn sulọ́kà ni kí ni sulọ́kà kò yé wa <laughs> ẹ so igi kó di káwọ àdúpẹ́ fọlọ. actually ó ti lóyún lẹ́ka tó so igi kì í ṣe so àtọ́ka ni ìyá àtẹlùbọ́ <laughs> eléyìí túmọ̀ sí pé a'udhu billahi minash shaitani rajim. sùkọ́lọ̀ ń bá tún àwùjọ wa ṣe àwọn èèyàn nídìí láti bẹ̀rù ọlọ́run wọ́n sì kóra wọn jà wọ́n jìnnà síra nù wọ́n jìnnà síra nù ẹlòmíì sì bí ma márùn mẹ́fà báyìí lórí zina nítorí tẹ náà lọ ni kò ronú kó òun ṣàtúnṣe ó burú jáì náà wọn náà àdìsí kan látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní oore kò ní yé bẹ pẹ̀lú àwọn àlùmọ mi lópin ìgbà táwọn ọmọ zina ọba ti pọ̀ láàánú àwọn Yorùbá yá ọ̀rọ̀ yìí lò wọn náà ní tí ẹ bá rí létí ń tòrò ọmọ àlè bẹ́ẹ̀ ni o tó tọ́jú kọ́ ọmọ àlè nínú dictionary Yorùbá yàtọ̀ àbí òye wa torí wọn lẹ́nu tó bá ti bímọ fáwọn ó kò lálẹ́ àwọn tòbó rẹ ti fẹ́ pọ́nmọ rẹ lọ́mọ àlè náà. Alaikum salaam. ẹni tó ń ṣèlérí bọ́lọ̀ ń kó òun ṣe nǹkan báyìí tí ọba ṣe nǹkan yóò san kàfàrà kàfàrà búra yóò yóò fún aláìní mẹ́wàá lóúnjẹ ẹnì kọ̀ọ̀kan múdù kọ̀ọ̀kan irú múdù tá a máa fi yọ zakatul fitr oúnjẹ tútù tí wọn ti sè èèyàn mẹ́wàá àbíkọ́ sọ sí èèyàn mẹ́wàá lọ́rùn tó bá ti dájà làbí àkọ̀kan fún wọn ti tó kìí ṣe dandan kó fi ṣòkòtò kún torí wọn máa jàlábí abẹ́ láìsí ṣòkòtò lábẹ́ rẹ̀ káti sọ jókòjókò tọ àbí o ò lè sa alákọ̀ọ́kọ́ o ò lè sa ẹlẹ́ẹ̀kejì kọ́ ọ bọ́kùn lọ́rùn ẹ̀rù o lè ṣe kankan nu mẹ́ta ọ àṣẹṣe yá mọ́ ọjọ́ mẹ́ta ilé ìjọba. Wa alaikum salaam. mọ́sálásí kọjú sí kíbla kò kọjú sí wọn ò ní kọjú sí jama. ah tí mọ́sálásí tí wọ́n bá ti kọ́ kọjú sí kíbla táǹsì ń ṣe sọ̀lá àti táà kọjú sí kíbla mẹ́ ẹ̀ ń gbára gbóná ni kọ̀yẹ́kẹ́ máa lọ sí sọ̀lá tì yẹn tẹ́bá ti bá wọn sọ kí wọ́n ká gidi hárí kò sí wàhálà. pé. èèyàn fura pé ìfàsẹ́yìn ti bá òun nínú gbàgbọ́ òun tọ́lá àwọn ẹsẹ̀ gbàgbọ́ òdodo tó máa ń ṣe tẹ́lẹ̀ fọ̀rọ̀ ọlọ́run mọ́ kí ni ọmọ ẹsẹ̀ ọmọ tọrọ àforíjì ó sì máa tú láti ara rẹ láti ṣètọ́lọ̀ nítorí pé ẹ mọ̀ pé àṣetọ́ni ò sinmi gbogbo ọ̀nà tá a fi sórí ibú ló ń wá fún wa táwọn náà bá ti lè jókòó tẹtẹrẹtẹ báyìí ṣètọ́ni ò rí wa mú ni o ìgbà tẹ́ ń ṣeun tẹ́ ń rí ṣeun kò dùn mọ́ ṣètàn ó ń fẹ́ ká wọ jahannama pẹ̀lú òun wọ́n á fẹ́ wà lẹ́jẹ̀nà òṣìṣẹ́ tán láti bá ṣètàn níjà ọ̀dájú pọ̀ ń tan ara rẹ̀ jẹ ni sálẹ́ni náà nu wa nísìn tí ó dìde pọ̀ fẹ́ ṣe tọ́lọ́run tí rẹ̀wẹ̀sì ọkàn níbọ̀ sálẹ́ni náà nu wa tí ó fẹ́ ṣe ń tọ́tako tọ́lọ́run tí ò ní rí parun jí pépépé bọ́lọ̀ ń ṣe dọ́mi ìyanu ṣètọ́ọ̀nì yẹn ó ń sáré nínú san wa ní bí ẹ̀jẹ̀ kò wú rárá rárá ká sóríire wàláì à lẹ́bàá ní tẹ̀yà sóríire àgbálẹ̀ kékeré kọ́ lọ́lọ́ ń ṣe fún ọ ṣètọ́ọ̀nì ò ní yé wa bọ̀ títí tí ó fi di pé o tún fẹ́ kú kápò tí a ti bọ́ lọ́wọ́ rẹ̀ ó sì lò one million years the very moment the very second tí ó di pé ó kú báyìí wàláì ṣètọ́ọ̀nì ó tún wà. anise ahmed ibn hanbal rahimahullah dáńpé ní okò ni pé ìmáàmù alùsùnà lójú ayé gbìyànjú gbìyànjú gbìyànjú táwọn ṣe táwọn fi ráàlìjà náà wọ̀ wọ́n sọra fún ṣètọ́ni kọ́mọ́rì wọn lérè ọjà jẹ ṣùgbọ́n gbà tí ń pọ̀ kakú lọ tún ẹ wá wo ọ̀nà tó fi fẹ́ torí pé àbá nífura ó rí ẹ̀mú náà ni. àwọn àzọ fún pé amadu ó ti bọ́ máa ń lọ ó ti bọ́ máa ń lọ amadu ó ti bọ́ ó sì mà pé ń ti ń pọ̀ kakú lọ́wọ́ sẹ́ẹ̀mọ̀ yìí pé tó bá yẹ pé ẹni tí ò ní máa yọkẹ́ tẹ́lẹ̀ ńkọ́ ó rò pé mo gọ̀ bí tiẹ̀ ní <laughs> kó a jẹ́ pé ní tẹ́yà sọ káyìn ní ti jèrè lára èèyàn Ahmadu bin wa ń sọ pé ó sì kù díẹ̀ ní ti ìbọn mọ́ ọ lọ ó kù díẹ̀. yẹn pé mo bá rí i pé mo kú lórí pé n sì gbọ́rọ̀ sí ọ lẹ́nu yìí ìgbà náà ni màá tó gbà pé mo bọ́ ọmọ lọ tó bá ti wá ní ọbọ̀ ọmọ lọ ó díẹ̀ ó díẹ̀ ó díẹ̀ làwọn èèyàn tó wá wà nítòsí rẹ̀ gbọ́ pé kí gbogbo ara rẹ̀ tún balẹ̀ díẹ̀ tí èèyàn bá nímọ̀ wàhálà ibi tí èèyàn ti ṣubú dànù ni tẹ́lẹ̀ nǹkan adúrò ọdún yìí ni wọ́n á dòde wo lórí ibú yìí <laughs> so ní wọ́n bá di pé ṣètọ́ ni padà rí yàn mọ́ náà àlékún sọ. èèyàn lè má mú. lẹ́yìn náà máa wá. àwọn obìnrin àwọn obìnrin tó fi ọlọ́ọ̀ni tó dáa jù ní káwọn máa ṣe sọ láti tì wọ́n lé kọ́dà kọ̀rọ̀ lé wọn ó tún ní ládájú gbangba lé wọn lọ àwọn làwọn rí níjàmbá mọ́sálásí àwọn ọkùnrin sáà ní ẹ máa wá mọ́sálásí débi kí wọ́n gbà fáfọ́jú láti máa ṣe sọ láti lé ọ̀wà náà ni wá jẹ́ pọ̀ ń gbọ́ ìpèpè fún sọ́lá àwọn àwa pè wọ́n títí wọn láwọn ọ̀wà wọn á kúkú kẹ̀kẹ́ sọ bàbá imam ní imam àwọn òbí <laughs> subhanallah àwọn lágbára adúpẹ́ fọlọ́nkọ́ wọn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn sábà máa ṣe bẹ́ẹ̀ à ah, ó dájú pé aláìdá làwọn ará àdúgbò aláìdá à ah, ẹ mọ̀ pé sọlá àtijọ́ ẹ̀ máa ń ṣe ọlọ́run fi ń dáàbò bò yín gan yàtọ̀ sí pẹ̀ǹjọ́sùn ẹ̀gbọ́n tí ànábì sallallahu alaihi wasallam sọ ọ̀nà man salla subha fa huwa fi dhimmatillah ẹnikẹ́ni tó bá fi lè sàṣùbà ó ti ń bẹ lábẹ́ ẹ̀ṣọ́ àti ààbò ọlọ́run máa lọ àṣùbà wọ́n lọ àṣùbà eléyìí náà lọ àṣùbà gbogbo wa ń bẹ lábẹ́ ẹ̀ṣọ́ àti ààbò ọlọ́run àwọn asùn ananukalẹ̀ aago mẹ́sàn-án fi lù wọ́n á gbé pákó rọ́ọ̀kẹ́ ẹnu wọ́n á ní àjíbí ọ sọ àjí ni àjíire ọ sọ pé òjíire torí kí ayélujára dídì ranu o àwọn èèyàn ti gbàgbé báwọn sí lọ́nà láti fi wákàtí mẹ́ta àbọ̀ wọ́n á sẹ̀sẹ̀ wá ń dìde yóò tún á ró tó wẹ́ẹ̀lì á nǹkan yẹn torí di eléyìí ẹ̀ ní fa àwọn ọkùnrin àdúgbò yìí náà ẹ lọ máa bá wọn náà ni àtúntò lè sọ pé káwọn obìnrin ọmọ wà á mọ torí mọ́sálásí ọ̀padà di gba bàbá ìmáàmù nìkan ó tún sẹ́ pẹ́rẹ́fà á ah, wàlá ògùrù ògùrù tẹ bá pàkíyèsí àwọn ọkùnrin inshàlá ààrẹ nìtí ọgbọ tí ọgbà àlùjánnà tẹ rí yẹn iná ní gbogbo wa ń wá ẹni tí ń sin náà lójú méjèèjì kò ní garanti rẹ̀ báwo alẹ́ ní ti ń sẹ́lọ̀n lójú méjèèjì ọlọ́run sànù ọ́ náà. alaikum salaam. promise kí ni gánà wọn ní kí ló aburú tó wà lórí ọkùnrin tó ṣàdéhùn obìnrin kó tó fẹ́ tí ọwọ á àdéhùn mọ́ aburú pé kò pàdé òun ọlọ́run ẹlẹ́dàá ó sì bi léèrè nítorí pé ọlọ́run lòun ó sì béèrè innal ahda kana mas'ula ọlọ́run ọba ó béèrè nípa rẹ̀ tó bá di jọ́ gbẹ̀ndàlùkìyàmù ẹ máa pàdé òun náà béèrè nípa àdéhùn jọ́ gbẹ̀ndàlùkìyàmù ọkàn jẹ́ pé náà àìlè iná fi máa ka ẹ̀sùn náà nítorí ìgbà tí ìwọ fẹ́ fẹ́ yàwó yẹn obìnrin lè sọ pé nítorí òun fẹ́ nìkan ọrùn lọ mẹ́ka wọ́n sì mọ̀ pé gbogbo agboolé yẹn nìkan ò tí ì lọ rí wọ́n wá sọ fún ọ pé mẹ́jẹ̀mú táwọn òfìfì ọ̀sọ̀dá kínníkínní mẹ́ka ẹ mọ̀ pé mẹ́ka ní ìsìn owó rẹ̀ mẹ́ka ni o torí ní ìsìn náà sọ pé one point five million ọkùnrin mi sì burú bàjẹ́ ṣe má ká ló ń fẹ́ má rìn àsìkò tí obìnrin yẹn bá bọ́ sí lọ tẹ́kọ́ má kàkọ́ màdínà ni àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ojú òkúkú fọ́ àjọ yí má ni so ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ń jàǹbá ni ó yẹ kó ọ̀nà tán èmi ìlera ọlọ́mọkà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí mi mà ọlọ́run lè ṣe nǹkan mi lọ́la mi mà ó mi lágbára ẹ̀ ń lè ṣàdéhùn rẹ̀ lẹgbẹ jẹgẹdẹ lẹvù wọn bá ń tí mo bá lè fún ẹ ni màá fún ẹ tó wù tí o bá wù ó rẹ lómi àmọ́ méjèlé yọ ọbọ máa lọ iná làwọn èèyàn máa fi padà tẹ obì mí náà sì burú gbogbo ntọkùnrin ò ní lè fulfil àlọ́ kan tó sọ pé tẹ̀ bá nílé rán mi lọ mọ́ká jẹ́ pé ra mọ́tò fún mi ẹ gbọ́rọ̀ wàláhi musiba tó bá tó bá tiẹ̀ já wọn tára tù díẹ̀ ni. sẹ́wọ̀n pé ọ̀sẹ̀ pẹrẹ ní nàìjíríà tí gbogbo nǹkan fajúro yìí wàá ní wọ́n ra mọ́tò fún kọ́rọ́rùn so o sì tún débẹ̀ ó lè délé sẹ́kọ̀ọ́ máa hu abú fáwọn ọ̀lẹ́lẹ́ lọ́kùnrin ọba ní sáwọ́ kọ́kọ́rọ́ mọ́tò fẹ́ wọ nù yọba mọ́tò ní ọba ní rí gbogbo agbọn abẹ yẹn ẹ má ẹ sì má parọ́ ọlọ́run ọba ọ̀fẹ́ rọ́ nítorí ọba lágbára má sọ pé o lè ṣe. ìgbà míì àdéhùn yẹn obìnrin náà ní máa fà tí wọ́n fi pè nísìnyí ọkùnrin kan ó fẹ́ yà ó wọ́n ní oúnjẹ ọmọ school ìgbà tó padà sí school rẹ̀ obìnrin yẹn sì ti sọ fún yín pé hundred thousand ni ó fò ní sọdáàkì ọkùnrin yẹn sì sáré ńpọ̀ wò fún ṣùgbọ́n sí àlẹ́nu pípẹ́ ìdàtọ́kùnrin pẹ́ ìdàtọ́ padà sí skul rẹ̀ níbi títí skul obìnrin lọ sí ìdìnnà ìyàwó ní tí wọ́n ń fẹnu sọ fọ́kọ pé tó máa brọ́dà báyìí ètò tẹ̀ bàmí lọ́kàn jẹ́ dùn yìí sọ̀rọ̀ kí sẹ́yìn bá sọ pé àwọn brọ́dà àwọn sisters yéé ṣe bíi tàwọn ṣíà ní ilẹ̀ haúsá o gbàgbọ́n náà sọ pé brothers kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ nílẹ̀ haúsá àwọn tí ń ṣe zagzaki Nigeria limited yẹn àwọn náà ń pè brothers àmọ́ nílẹ̀ yorùbá ń bì náà sọ pé brothers báyà ọmọ tí ń tẹ̀lé súnà àbí bẹ́ẹ̀ kọ́ ni sisters àwọn obìnrin tí ń tẹ̀lé súnà wọ́n á ní ni wọ́n á sọ fóun yìí pé sọ ọmọ brother yẹn táwọn ń fẹ́ra tẹ́lẹ̀. Ah obìnrin mi a ah, ọlọ́run náà kò má jẹ àgọ̀ ó wá ní ti fóònù yìí ò lẹ́nu ẹ gbọ́rọ̀ fa ìwọ tí wọ́n ti ṣe akudu tí wọ́n ti ṣe gbogbo nǹkan ó wá ní ti fóònù yìí ò lẹ́nu pé táwọn ọba fẹ́ra àwọn má kò pé táwọn ọmọ bára àwọn sọ̀rọ̀ má ẹ̀rí Islam tó bá dínà nǹkan aburú tó fẹ́ dínà pọ̀ tẹ́ǹsì kọ́ṣípù kan tẹ́ǹkúra yín kan zìnnà náà ní padà dáa ọlọ́lọ́mọ irú rẹ̀ tó wà lórí fóònù mi ó ní òun àtẹnìkan àwọn jọ ń kọ́ọ̀tù òun yẹ yẹ títí ọ́sá kọ̀ after all ntí nfẹ́ kọ́ ṣẹlẹ̀ náà lọ ṣẹlẹ̀ léde kúkúrú àwọn ti ṣe zina kọ́lá kìí ṣe kan kìí sì ṣe méjì à wọn ní Allahu akbar sáyẹn mọ̀ pé ńgbà tá a bá wí wọn bá gbé ó ti lé ó ti lé jù fa so zina ńkọ́ <laughs> wàláyé ọmọbìnrin nífẹ̀ẹ́ rẹ̀ ká ó ní kìí ṣe kan kọ́lá kìí ṣe méjì Allahu akbar torí ẹ irú rẹ náà lélẹyìí ó ní ọba ní táwọn ọba fẹ́ràn àwọn ọmọ pé káwọn ọmọ sọ̀rọ̀ dị ere bẹ̀rẹ̀ bíi eré bíi àwàdà táwọn kọ́kọ́ ìyàwó ti lọ sùkúù tiẹ̀ ni sọ ó tún láyà ti ni ó ní ẹ ẹ ní ni o àwọn dẹ̀ ti àbí òye kọ́lá kìí sẹ̀kàn ah! ọlọ́mọdé á sí àwòfẹ́. ọkùnrin wa ń sọ wípé ó dà bí tẹ̀ ń bá fún ọ nísìnyí òun ò tí ẹ fẹ́ mọ́ àmọ́ tí ń bá fún ọ nísìnyí pé tó máa san hundred thousand yẹn fún àbóhùn nísan tẹ̀wọ̀n pé ńgbà tóbìnrin ọba béèrè ó sàdéhùn kò sé kí ni kí ni wọ́n sè é. ha wàlẹ ọba yẹn lọ́kàn jẹ́ hundred thousand ìwọ sì ti mọ̀ pé ó ń ranù ní ọ. torí di eléyìí ká fi bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ wa ẹni tí ò bá ti ṣe tán láti tẹ̀lé tọlọ́run má wulẹ̀ lọ́kọ kó kúkú máa ṣàtiwọ́ jahannama rọrùn rẹ jẹ́jẹ́ torí tí mo kọ ni pé you are limiting yourself to a single person kí ló wá tún fẹ́ mú ọ máa jẹ́ pé gbogbo ẹni tó bá ti sẹ́wọ́ sí ọ báyìí ọ̀dà lónìí. àwọn obìnrin mi ò níbẹ̀rù ọlọ́run wàlá yìí wọ́n níbẹ̀rù ọlọ́run ó ti ẹ̀bẹ̀rù tó lè ṣẹlẹ̀ ó ti ẹ̀bẹ̀rù kọ́lọ̀ lè ní kẹ́ gan mọ́ra yín. àìmọye kò sí tó lè ṣẹlẹ̀ wàlá yìí torí ń tẹ̀ ń bò yọba di pé tọ̀ ọ̀rọ̀ ta ni kí bàbá ọmọ gbọ̀ǹkọ́ bàbá wọ́n gbẹ̀yìn wá síwájú gbogbo jàmáà ni kí ni ká ṣe sí ọ̀rọ̀ wọn jàmá gbogbo ayé ọmọ wa dá ìmọ̀ràn tiwọn ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí wọn lọ́wọ́ sànù wa torí ẹ ẹjẹ́ abẹ́rù ọlọ́ ẹjẹ́ abẹ́rù ọlọ́ nítorí dájú ni pé ọ̀bùn ńlá ni táání ó ń zìnà yìí sọ́ọ̀bù lásán ọ̀bùn ńlá ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ni lọ́kùnrin ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ni lóbìnrin nítorí tó bá pé adùn zina máa ṣẹ́kù láéláé ni kò bá sẹ́pẹ́rẹ́ adùn ṣẹ́jú méjì náà ni àbá máa láéláé ọ̀rọ̀ àbí ẹnìkan ni ó bímọ gbọ́ná zina ni wọ́n á wù ọmọ yẹn ọ̀dà ojúrí wọ́n á wù ọmọ wọn ọmọ náà wàá dojúrò náà wàá wò látàyè ń bì <laughs> wọ́n ní ṣé bàbá rẹ̀ náà ló ń wò báwọn ọ̀nà àìsàn màtí ńlẹ̀ náà ń wò báwọn sọ lọ́wọ́ tí wọ́n pé ọ̀nà tó gbà bí òun ọ̀dà ẹnu bàbá ọ̀ wá rọ ọ̀rọ̀ lọ títí torí náà ẹja túṣu désàlẹ̀ kòkó hàn ẹ má tù ẹ má tù sọ́nà tí gbogbo bàbá ń gbà jẹ́ bàbá ni wọ́n gbà jẹ́ bàbá lórí ọmọ eléyìí ó eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ kó sí tó burú mbẹ tí ìbá rẹ pé níta gbà lérò nípa ẹ fẹ́ jẹ́ kí irun yóò tún kó gùn ju bó ṣe gùn lọ àmọ́ wọ yẹtuyẹtu kó ge kò sí wàhálà. tí wọ́n sì ṣe àkùdù kọ́ lọ kí ó bi ọkọ tí ó fẹ́ rà àkótí fẹ́ tán náà ni ó fi di pé ọkọ rẹ lọ́sùn kí ọkọ rẹ sá sá. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك